ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni ìhámọ́ra òdodo a ó kà látinú ìwé Éfésù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìnlá ó kà báyìí pé ẹ dúró nítorí náà lẹ́yìn tí a ti fi àmùrè òtítọ́ di ẹ̀gbẹ́ yín tí ẹ sì ti di ìgbáàyà òdodo nìmọ́ra. arákùnrin agu ti gbàdúrà lọ́pọ̀ ìgbà nípa ara ọmọ rẹ̀ tí kò yá eléyìí tí ó wà ní ilé ìwòsàn bó tilẹ̀ jẹ́ wípé ó gba àdúrà yìí pẹ̀lú gbogbo ọkàn rẹ̀ ṣe ló dàbí ẹni wípé ara ọmọ náà ń burú sí i dípò kí ó dá ó dàbí ẹni wípé ìgbàgbọ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní sàkí bí ó ṣe ń wo ọmọ rẹ̀ yìí tí ó dàbí ẹni pé ẹ̀mí ń bọ́ lẹ́nu rẹ̀ lọ ní ọjọ́ yìí ó sá jáde kúrò ní ilé ìwòsàn náà láti lọ sí ibì tí ó dákẹ́jẹ́ ó lọ bá bàbá rẹ̀ tí ń bẹ ní ọ̀run sọ̀rọ̀ ìdí tí ó fi nírú ìgboyà yìí ni wípé ó mọ̀ wípé òun jẹ́ ọmọ ọlọ́run ìgbé ayé òdodo àti ìdúróṣinṣin rẹ̀ jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀rí tí ìgbàgbọ́ rẹ̀ kì fúnni nígbà tí yóò fi padà dé ilé ìwòsàn náà dókítà ní wípé ní ọ̀nà ìyanu ara ọmọ rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní yá bó tilẹ̀ jẹ́ wípé arákùnrin agu ti ń sọ ọ̀rọ̀ àṣẹ àti ìsọtẹ́lẹ̀ bíi ti wòlíì láti ẹ̀yìn wá ní àkókò yìí ó tọ̀ bàbá wa tí ń bẹ ní ọ̀run lọ ó sì ní ìgbàgbọ́ àti ìgboyà láti ṣe bẹ́ẹ̀. lọ́pọ̀lọpọ̀ ìgbà sátani a máa lo ẹ̀sùn lòdì sí ẹ̀rí ọkàn wa láti dí wa lọ́wọ́ àti tọ̀ ọlọ́run lọ nínú ìgboyà ẹ̀ṣẹ̀ kìí kàn ṣe àìgbọràn sí ọlọ́run nìkan ó jẹ́ ipá búburú kan nínú ìpele ti ẹ̀mí. E eléyìí tí a máa mú kí ẹ̀rí ọkàn wa kí ó dá wa lẹ́bi ènìyàn lè rìn ní òdodo nítòótọ́ nítorí wípé ó ti rí òdodo Kristi gbà Kristi sì ń gbé ní inú rẹ̀ ṣùgbọ́n nígbà tí ènìyàn bá kọ̀ láti gbé ìgbé ayé tí ó dúró ṣinṣin tí ó nà tán àti ìgbé ayé òdodo kódà lẹ́yìn ìgbà tí ó ti gba ẹ̀bùn òdodo láti ọ̀dọ̀ Kristi irú ẹni bẹ́ẹ̀ a máa fún olùfisùn ní ààyè láti rán ẹ̀sùn sínú ẹ̀rí ọkàn rẹ̀ eléyìí lópin gbogbo a sì máa dí lọ́wọ́ láti tọ̀ Ọlọ́run lọ tààràtà tàbí láti lọ sí iwájú Ọlọ́run ẹ máa lọ sínú ayé lónìí ẹ máa mọ̀ wípé jésù ó ti fún wa ní ọ̀nà àti ẹ̀tọ́ tí kò sí ìdílọ́wọ́ fún láti lọ sí iwájú ọlọ́run nípa ẹ̀jẹ̀ rẹ̀ ibí yìí gan-an ni a ti ń rí ohun gbogbo tí a nílò fún ayé àti ìwà bí ọlọ́run gbà àdúrà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ tí ó ti fún ọ láti wá sí iwájú rẹ̀ láti pè é ní bàbá béèrè lọ́wọ́ ọlọ́run láti fún ọ ní agbára kí ó sì kọ́ ọ láti rìn nínú ìwà bí ọlọ́run tòótọ́ àmín ǹjẹ́ ìwọ ò tilẹ̀ tí ì àtúnbí dídi àtúnbí gan ni ìbẹ̀rẹ̀ ohun gbogbo tí ó ní ṣe nípa ìgbé ayé ẹ̀mí. E bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó jẹ́ ìbẹ̀rẹ̀ fún ìgbé ayé ìwà bí ọlọ́run ìgbé ayé òdodo àti ohun gbogbo tí ó dàbí rẹ̀ nítorí pé gbogbo òdodo tiwa ó dàbí àkísà ní iwájú ọlọ́run tí o bá ti di àtúnbí tí o sì ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí láàárọ̀ yìí mo rọ̀ láti di àtúnbí ní àkókò yìí nípa sísọ àwọn tí màá sọ àdúrà yìí pẹ̀lú mi sọ wípé jésù olúwa mo dúpẹ́ fún ikú rẹ lórí igi àgbélébó àti ẹ̀jẹ̀ rẹ tí a ta sílẹ̀ fún ẹ̀ṣẹ̀ mi lónìí mo tọ̀ ọ́ wá wẹ̀ mí nínú ibú ẹ̀jẹ̀ rẹ jésù olúwa wọ inú ayé mi wá ra ọkàn mi padà fi ẹsẹ̀ mi múlẹ̀ ní ọ̀nà rẹ fún mi ní agbára láti máa ṣe ìfẹ́ rẹ àmín tí o bá gbàdúrà yìí pẹ̀lú mi mo rọ̀ ọ́ láti darapọ̀ mọ́ ìjọ ọlọ́run tí ó gba bíbélì gbọ́ tí ó bá wà ní agbègbè rẹ kí o darapọ̀ mọ́ wọn o lè bá olùṣọ́ àgùntàn wọn sọ̀rọ̀ wípé o ṣẹ̀ṣẹ̀ ṣe ìpinnu fún Kristi kí wọ́n lè túbọ̀ kọ́ ọ nípa Jésù sí iwájú sí bákan náà o lè kàn sí wa nípa lílo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0800 tí ó wà lópin ọ̀rọ̀ ọlọ́run yìí jésù yóò di ọ̀múndógún àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ láwọn àkókò yìí tí bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà látinú ìwé iṣẹ́ àwọn àpòstélì orí ìkẹta àti orí ìkẹrin ẹ máa bá wa kà lọ. ìṣe àwọn àpòstélì orí kẹta. ní agogo mẹ́ta ọ̀sán pétérù àti johannu gòkè lọ sí tẹ́ḿpìlì ní àkókò àdúrà ọkùnrin kan wà tí wọ́n máa ń gbé wá síbẹ̀ tí ó yarọ láti inú ìyá rẹ̀ wá lójoojúmọ́ wọ́n á máa gbé wá sí ẹnu ọ̀nà tẹ́ḿpìlì tí a ń pè ní ẹnu ọ̀nà dáradára kí ó lè máa ságbe lọ́dọ̀ àwọn tí ń wọ inú tẹ́ḿpìlì lọ nígbà tí ó rí pétérù àti johannu tí wọ́n fẹ́ wọ inú tẹ́ḿpìlì ó ní kí wọ́n ta òun lọ́rẹ pétérù àti johannu tẹjú mọ́ pétérù ní. wò wá. ọkùnrin náà bá ń wò wọ́n ó ń retí pé wọn yóò fún òun ní nǹkan pétérù bá sọ fún un pé. Pe kò ní fàdákà tàbí wúrà ṣùgbọ́n wọ́n fún ọ ní ohun tí mo ní ní orúkọ jésù kristi ti násárẹ́tì máa rìn. ó bá fà á lọ́wọ́ ọ̀tún ó gbé e dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ẹsẹ̀ rẹ̀ àti ọrùn ẹsẹ̀ rẹ̀ bá mókun ó bá fò sókè ó dúró ó sì rìn ó bá tẹ̀lé wọn wọ inú tẹ́ḿpìlì ó rìn ó ń fò sókè ó sì yin ọlọ́run gbogbo àwọn ènìyàn rí i tí ó rìn tí ó yin Ọlọ́run wọ́n ṣe àkíyèsí pé ẹni tí ó ti máa ń jókòó sáké lẹ́nu ọ̀nà dáradára tẹ́ḿpìlì ni ẹnu yà wọ́n wọ́n ta gìrì sí ohun tí ó ṣẹlẹ̀ sí ọkùnrin náà bí ọkùnrin náà ti rọ̀ mọ́ pétérù àti johannu gbogbo àwọn ènìyàn sáré pẹ̀lú ìyanu kan sọ́dọ̀ wọn ní ọ̀dẹ̀dẹ̀ tí a ń pè ní ti solomoni nígbà tí pétérù rí wọn ó bi àwọn ènìyàn pé ẹ̀yin ènìyàn Ísírẹ́lì kí ló dé tí èyí fi yà yín lẹ́nu kí ló dé tí ẹ fi tẹjú mọ́ wa bí ẹni pé nípa agbára wa tàbí nítorí pé a jẹ́ olùfọkànsìn ni a fi mú kí ọkùnrin yìí rìn ọlọ́run abrahamu ọlọ́run isaki àti ọlọ́run jacobu ọlọ́run àwọn bàbá wa ni ó dá ọmọ rẹ̀ jésù lọ́lá jésù yìí ni ẹ fi lé àwọn ọ̀tá lọ́wọ́ ó ní ẹsẹ́ níwájú pílátù nígbà tí ó fi dá a sílẹ̀ ẹsẹ̀ ni ọlọ́run àti olódodo ẹ wá béèrè pé kí wọ́n dá apànìyàn sílẹ̀ fún yín ẹ pa orísun ìyè òun yìí ni ọlọ́run jí dìde kúrò nínú òkú àwa gan ni ẹlẹ́rìí pé bẹ́ẹ̀ ló rí orúkọ jésù àti ìgbàgbọ́ nínú orúkọ yìí ni ó mú ọkùnrin tí ẹ rí yìí lára dá ẹ sáà mọ̀ ọ́n ìgbàgbọ́ nínú rẹ̀ ni ó fún ọkùnrin yìí ní ìlera pátápátá gẹ́gẹ́ bí gbogbo yín ti rí i fúnra yín ṣùgbọ́n nísinsìnyí ará mo mọ̀ pé ẹ kò mọ̀ọ́mọ̀ ṣe é bẹ́ẹ̀ ni àwọn ìjòyè yín náà kò mọ̀ọ́mọ̀ ṣe é bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe mú ohun tí ó ti sọ tẹ́lẹ̀ láti ẹnu gbogbo àwọn wòlíì rẹ̀ ṣẹ pé mẹsáyà ò ní láti jìyà nítorí náà ẹ ronúpìwàdà kí ẹ yí padà sọ́dọ̀ Ọlọ́run bí ẹ bá fẹ́ kí a pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ nígbà náà àkókò ìtura láti ọ̀dọ̀ Olúwa yóò dé bá yín Olúwa yóò wá rán Mèsáyà tí ó ti yàn tẹ́lẹ̀ sí yín èyí ni ní Jésù ẹni tí ó ní láti wà ní ọ̀run títí di àkókò tí ohun gbogbo yóò fi di titun gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ láti ìgbà àtijọ́ láti ẹnu àwọn wòlíì rẹ̀ mímọ́ àwọn ènìyàn ọ̀tọ̀ Mósè sáà ti sọ pé olúwa ọlọ́run yín yóò gbé wòlíì kan bí èmi dìde láàrin àwọn arákùnrin yín ó ní kí ẹ gbọ́ràn sí lẹ́nu nínú ohun gbogbo tí ó bá sọ fún yín ẹnikẹ́ni tí kò bá gbọ́ràn sí wòlíì náà lẹ́nu píparun ni a ó parun pátápátá láàrin àwọn ènìyàn ọlọ́run gbogbo àwọn wòlíì láti ìgbà Sámúẹ́lì àti àwọn tí ó dé lẹ́yìn rẹ̀ fi òǹsọ̀kan sí ọ̀rọ̀ yìí wọ́n ń sọ nípa àkókò yìí ẹ̀yin gan-an ni ọmọ àwọn wòlíì nítorí tiyín ni ọlọ́run ṣe bá àwọn bàbá yín dá májẹ̀mú nígbà tí ó sọ fún abrahamu pé nípa ọmọ rẹ ni wọn ó ṣe bùkún gbogbo orílẹ̀-èdè ayé nígbà tí ọlọ́run gbé ọmọ rẹ̀ dìde ẹ̀yin ni ó kọ́kọ́ rán an sí kí ó lè bùkún yín láti mú kí ẹnì kọ̀ọ̀kan yín yí padà kúrò ní ọ̀nà burúkú rẹ̀ Ìṣe àwọn àpọ́stólì orí kẹrin. Bí Pétérù ti ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lọ́wọ́, Jòhánù wà lọ́dọ̀ rẹ̀. Àwọn àlùfáà àti olórí àwọn ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn Sadusí bá dé. Inú bí wọn nítorí wọ́n ń kọ́ àwọn ènìyàn pé àwọn òkú yóò jí dìde. Wọ́n fi àjínde ti Jésù ṣe àpẹẹrẹ. Wọ́n bá mú wọn, wọ́n tì wọ́n mọ́lé títí di ọjọ́ kejì nítorí ilẹ̀ ti ṣú. Ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà gbàgbọ́ iye wọn tó ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn. Nígbà tí ó di ọjọ́ kejì, àwọn ìjòyè àti àwọn àgbààgbà àti àwọn amòfin péjọ ní Jerúsálẹ́mù. Anasi olórí àlùfáà àti Káyáfà àti Jòhánù àti Alekisanderu àti àwọn ìdílé olórí àlùfáà wà níbẹ̀ wọ́n mú pétérù àti johannu wá síwájú ìgbìmọ̀ wọ́n wá bi wọ́n pé. irú agbára wo ni ẹ fi ṣe ohun tí ẹ ṣe yìí orúkọ ta ni ẹ lò. nígbà náà ni ẹ̀mí mímọ́ wá fún pétérù ní agbára lẹ́kùnrẹ́rẹ́ ó bá sọ fún wọn pé ẹ̀yin ìjòyè láàrin àwọn ènìyàn àti ẹ̀yin àgbààgbà bí ẹ bá ń wádìí lónìí nípa iṣẹ́ rere tí a ṣe fún ọkùnrin aláìsàn yìí bí ẹ bá fẹ́ mọ bí ara rẹ̀ ti ṣe dá ẹ jẹ́ kí ó hàn sí gbogbo yín àti gbogbo ènìyàn Ísírẹ́lì pé ọkùnrin yìí dúró níwájú yín pẹ̀lú ara líle nítorí orúkọ Jésù Kristi ará Násárẹ́tì ẹni tí ẹ kàn mọ́ àgbélébù tí Ọlọ́run jí dìde kúrò nínú òkú Jésù yìí ni òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ tí ó wá di òkúta pàtàkì igun ilé kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn bẹ́ẹ̀ ni kò sí orúkọ mìíràn tí a fi fún ènìyàn lábẹ́ ọ̀run nípa èyí tí a lè fi gbé ènìyàn là. nígbà tí wọ́n rí ìgboyà pétérù àti ti johannu tí wọ́n wòye pé wọn kò mọ ìwé àti pé òpè ènìyàn ni wọ́n ẹnu yà wọ́n wọ́n ṣe àkíyèsí wọn pé wọ́n ti wà pẹ̀lú jésù wọ́n wo ọkùnrin tí wọ́n mú láradá tí ó dúró lọ́dọ̀ wọn wọn kò sì mọ ohun tí wọn yóò sọ wọ́n bá pàṣẹ pé kí wọ́n jáde kúrò lọ́dọ̀ àwọn ìgbìmọ̀ àwọn ìgbìmọ̀ wá ń bi ara wọn pé. kí ni a ó ṣe sí àwọn ọkùnrin wọ̀nyí o. nítorí ó hàn lónìí sí gbogbo àwọn tí ó ń gbé Jerúsálẹ́mù pé wọ́n ti ṣe iṣẹ́ abàmì a kò sì lè wí pé èyí kò rí bẹ́ẹ̀. ṣùgbọ́n kí ó má bàa tún mọ́ tàn kálẹ̀ sí láàrin àwọn ènìyàn ẹ jẹ́ kí a kìlọ̀ fún wọn pé wọn kò gbọ́dọ̀ dárúkọ Jésù fún ẹnikẹ́ni mọ́ àwọn ìgbìmọ̀ bá tún pè wọ́n wọlé wọ́n pàṣẹ fún wọn pé wọn kò gbọ́dọ̀ tún dárúkọ Jésù mọ́ bẹ́ẹ̀ ni wọn kò gbọ́dọ̀ tún fi orúkọ Jésù kọ́ àwọn ènìyàn mọ́ ṣùgbọ́n Pétérù àti Jòhánù dá wọn lóhùn pé. èwo ni ó tọ́ níwájú Ọlọ́run kí a gbọ́ràn sí yín lẹ́nu ni tàbí kí a gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu ẹ̀yin náà ẹ dàárò. ní tiwa a kò lè ṣe aláìsọ ohun tí a ti rí àti ohun tí a ti gbọ́. lẹ́yìn tí wọ́n tún halẹ̀ mọ́ wọn wọ́n dá wọn sílẹ̀ nítorí wọn kò rí ọ̀nà tí wọn ìbá fi jẹ wọ́n níyà nítorí àwọn ènìyàn gbogbo ènìyàn ni wọ́n sì ń fi ìyìn fún Ọlọ́run fún ohun tí ó ti ṣẹlẹ̀ ọkùnrin tí wọ́n ṣe iṣẹ́ abàmì ìmúláradá yìí lára rẹ̀ ju ẹni ogójì ọdún lọ nígbà tí wọ́n dá wọn sílẹ̀ wọ́n lọ sọ́dọ̀ àwọn ẹgbẹ́ wọn wọ́n ròyìn ohun gbogbo tí àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà sọ fún wọn nígbà tí wọ́n gbọ́ wọ́n jọ ké pe ọlọ́run pé. olúwa ìwọ tí o dá ọ̀run àti ayé àti òkun àti gbogbo ohun tí ó wà nínú wọn ìwọ tí ó sọ nípa ẹ̀mí mímọ́ láti ẹnu baba ńlá wa dávidi ọmọ rẹ pé kí ló dé tí àwọn orílẹ̀-èdè fi ń dirìkísí tí àwọn ará ilẹ̀ òkèèrè ń gbèrò asán àwọn ọba ayé kó ara wọn jọ àwọn ìjòyè fohùn ṣọ̀kan láti dìtẹ̀ sí olúwa àti sí mẹ̀sáyà rẹ̀ nítorí òdodo ni pé Hẹ́rọ́dù àti Pọ́ńtù Pílátù pẹ̀lú àwọn tí kìí ṣe Júù àti àwọn ènìyàn Ísírẹ́lì péjọpọ̀ ní ìlú yìí wọ́n ṣe ohun tí ó lòdì sí ọmọ mímọ́ rẹ Jésù tí ó ti fi òróró yàn ní mẹ̀sáyà àwọn ohun ti ọwọ́ rẹ àti ètò rẹ ti ṣìlànà rẹ̀ tẹ́lẹ̀ ìjẹ́ nísinsìnyí Olúwa ṣe àkíyèsí bí wọ́n ti ń halẹ̀ kí o sì fún àwọn ìránṣẹ́ rẹ ní ìgboyà ní gbogbo ọ̀nà láti lè sọ ọ̀rọ̀ rẹ kí o wá nawọ́ rẹ kí o ṣe ìwòsàn ṣe iṣẹ́ àbàmì àti iṣẹ́ ìyanu nípa orúkọ Jésù ọmọ mímọ́ rẹ. bí wọ́n ti ń gbàdúrà ibi tí wọ́n péjọ sí mì tìtì gbogbo wọn bá kún fún ẹ̀mí mímọ́ wọ́n bá ń fi ìgboyà sọ ọ̀rọ̀ ọkàn kan àti ẹ̀mí kan ni gbogbo àwùjọ àwọn onígbàgbọ́ ní kò sí ẹnìkan nínú wọn tí ó dá àwọn nǹkan tirẹ̀ yà sọ́tọ̀ wọ́n jọ ní gbogbo nǹkan papọ̀ ni àwọn àpòstélì ń fi ẹ̀rí wọn hàn pẹ̀lú agbára ńlá nípa àjíǹde Jésù Olúwa gbogbo àwọn ènìyàn sì ń bọlá fún wọn kò sí ẹnikẹ́ni tí ó ṣe aláìní ohun kan láàrin wọn àwọn tí ó ní ilẹ̀ tàbí ilé tà wọ́n mú owó tí wọ́n tà wọ́n wá wọ́n dà á sílẹ̀ níwájú àwọn àpọ́stélì kí wọ́n lè pín in fún àwọn tí ó bá ṣe aláìní jósẹ́fù ọmọ ìdílé léfì ará kíprù ẹni tí àwọn àpọ́stélì ń pè ní bánábà èyí ni ọmọ ìtùnú ní ilẹ̀ kan ó tà á ó sì mú owó rẹ̀ wá fún àwọn àpọ́stélì. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́n tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ stream globe devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.